I don't pass by now. No, não, hey, this, don't you know, this next state. Down. Down. Ha! Ha ha! My wife, somebody help! Let's get out of me, Lord. Help! Help! Somebody help! Where's my phone? What? What kidnapped Tani? Níbo lẹ wà? Oh my God! Oh my God! Lara! Lara! Má kó ṣe ọ̀rọ̀ tó ń Are you mad or what? Òun sọ fún mi pé wọ́n gbọ́mọ Kill lọ. Kí ló ń ṣe you Ó you ti tẹ̀lé okùn tí kú dànù. Wọ́n láyọ̀ wá sọ fún mi ọlọ́run ẹ̀ka máa lọ jọ́ kàkàkì even èmi bí mo ṣe rí mi ò ń jọ́ kí lè wá kiri. see i am giving you till twelve o'clock tí mi ò bá rí ọmọ mi in fact ilẹ̀ máa ga jù ẹ lọ ó ò mọ kankan. mọ́mí kí ló tẹ̀ ń sọ̀rọ̀ báyìí náà kò ṣáà yìí kó dùn mí mi náà nù báyìí kidnap. bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá sọ̀rọ̀ kò dùn mí náà what do you mean mọ́mí yẹ ká yọ kún fàdúrà káwa báyìí e máa wáyà omi rí i ní ìdárò mà. ìwọ nìkan ni kò máa dáadáa kún fàdúrà kákiri mo ráyè ni orí mi kò mi dá chọ́ọ̀chì lab ṣó ṣó sick ta ló máa kún fàdúrà kiri you display bloody ritualist come. No, not a ritualist man. ẹ bọ́lá yín ká ẹ dúró náà wọ́n ṣàkóso kan lélẹ́yìn náà ṣé ìbáṣe máa rí àǹtí mi lọ́wọ́ important ṣé àwọn kidnappers yẹn ti pè é call one one more expect but ti you know, go through call me. any miss call ti ma ti ẹ̀rí gan mo sáré. báwo dáwìn bó ṣe bá mi sọ̀rọ̀ pé òun kò phone kí ló kàn pẹ̀lú phone please i'm leaving and my daughter must surface in the next minute. ṣé o gbọ́ àbẹ tí o dùn ẹ̀ ṣé orí jẹ́ sọ fún ẹ tí mi ò bá rí ọmọ mi ilé máa ga jù ẹ lọ i will surprise you you this bloody ritualist idiot. mami ẹ̀ máa rẹ̀ máa rí. Ugh. Baby, stop it now. Ṣé àìpé mò ń sùn lọ́wọ́? Babe! O ti enjoy oorun mi now. Dìde já. O ti enjoy oorun mi. Dìde kó wá lọ múra fún iṣẹ́ jàre. Dìde wíwá lọ múra fún iṣẹ́. Ogun máa bọ̀ wá join kí mi. Join ẹ̀ ń bo bímí lẹ́jọ́. Come on, join daddy. Bímí lẹ̀. Come, come, come. Bímí lẹ̀. Ó oh, di daddy come. Oh. Ó yá dìde wá lọ wẹ̀. Kọ́ mi ẹ̀jọ̀ kí ló máa ń ṣe? Ó pé mo ti enjoy oorun mi ni. Look at you. Jídé wá lọ wẹ̀. Ẹ mo ti mọ pọ́ máa pa ọlọ́pàá mọ́ bọ̀bọ̀ yẹn. Àwọn tẹ̀lé máa pa ọ. You should know America are fond of that. Ẹ hmm. eh, but ṣé bàbá yẹn máa lọ sí jail ṣá? No, ó kàn lè you know, ó kàn lè fojú balẹ̀ ẹjọ́. I don't think so. Why jail? Eré ìsìn ọ̀rọ̀ wo nìyẹn? Look at look at it. Babe. Kò dẹ́ni kan tí mo fẹ́ sọ fún ẹ Where are you going? Kí ló máa ń ṣe ẹgbẹ́? Olóòórùn ni ẹ. Ìyàwó olóòórùn, come here, come here. Ìmúdẹ̀ ti bójú babe come back come, come back here come come sit down. tọ́lú come sit with daddy come. olóòrùn ni ẹ olóòrùn ni ẹ. olóòrùn sọlọ ọjà lè why are you like this. jókòó síbi o má wá sókè o. Ah, wọ́n tún máa ṣe wà fún ẹlẹ́yọkan jẹ́ sí. come back here. bẹ́ẹ̀ni jọ́sùn bẹ́ẹ̀ o. come back bẹ́ẹ̀ni ẹ̀ wá mi báyìí. come here. Ah, ah. oní sọ. ibo ló wá ń sá lọ sí i. máa wò ìyàwó mi bóyá ń sá fún mi. <laughs> ọ̀gá o. I said you're wrong. Instead of it to admit you are faulty and say sorry. I am not wrong. Oh, really? If you keep nagging with me in this house, me and you, are gonna have a big problem. I don't care. You don't care? You yes. don't care? And yes. what's gonna take you to tell me sorry? What's gonna take you? Nothing, but I'm still not gonna apologize. You're not gonna apologize? Really? I should be at Why are you cutting my food, Jerry? Kò sí not tó lè èmi yìí ṣe shopping sínú ilé fún ẹni. ó kàn halẹ̀ ni. máa pariwo kiri sọ́rí èmi ní sọ. Do, do, do, do, do, do, do, each like I can be. Shine in the midst of darkness. Ooh, oh, boy. Um, what's up there? Um, yeah, exactly that eatery, right? I'll catch you up there. Yeah, that same eatery, right? Okay. I'll make sure to do them. Um, um, see you in like 10 15 minutes. Kẹ́jọ́rò eh? wàhálà tí mo ṣe. Eh. <laughs> Wàá padà wàá bá oúnjẹ ń gbé. Nonsense. Baby, báwo ni báwo baby what kí ló tún kí mi sí. baby má bínú náà o fọlọ́wọ́ orí mi jọ má bínú. má ṣùgbọ́n ò fẹ́ sọ sọ́rí lánàá. ẹ̀rù náà mo ti ń bẹ̀ ẹ́ ń ṣèjọ má bínú má bínú sí mi. it's okay. baby now smile now má bínú. it's okay mo ti gbẹ́jọ́. ó ṣẹ́gun. báwo wá ní dẹ́ no bad uh, mi kàn dé fẹ́ sọ fún ẹ ní o. I miss you so much. Eh. Oh yeah. So ìwọ wọn wọn náà wàá ṣakọ fún mi àbí. Oh well, I mean sometimes inú bá bí èèyàn lè ṣe anything. Oh, ló mọ. mo lè wá just for you. Eh? o. ẹ ó yẹ já jókòó come back here jerry. Eh? um, they can go a lot freshen up now first. Okay. Then kó buy me set up dinner me. Ah okay no problem. It's ti mm. to share ṣe yẹn tán àmà Oh that's fine. Uh -huh. Lovely gist. Jẹ́ sẹ́yìn lọ kitchen. All right baby. Mm -hmm. uh -uh. Babe, I'm in love with you and I promise I'm gonna love you forever. Ọlọ́run oh, bro, <laughs> I'm so much in love with you. Ọlọ́run oh, bro, I love you so much and um, I can't do without you. Ó ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ Um, and what's that? kí ni mo lè ṣe fún ẹ tó máa jẹ́ kí ìfẹ́ ẹ tó nísinmi kó yọ kúrò lọ́kàn ẹ. ẹ ṣe ẹ ṣe iná I love you iná I love you ẹ ṣe ẹ ṣe ṣe kankan wá ṣá what can that be that shall not cheat. fair enough ìwọ náà thou shall not cheat. Baby, I love you. You will ever cheat, Lorraine. Ojú kan àdá mi ni. Ah ah. I remember the first day we met. Just like yesterday, do you remember? I promised to do all for you, and you promised to be there for me, like a mirror, so we could see each other, like a candle, shine in the midst of darkness. Desola ó mọ̀ pé mo nífẹ̀ẹ́ Desola ibo ló wà Desola Desola. Come on ó ti tó tàǹkà pé ọkọ dé sọ́lá ọ̀ṣun mọ̀. àwọn tó dábìí ọ̀tọ̀ abẹ́kúlẹ̀ àgbo yìí. kódà pé nǹkan wọ́ọ̀rì ẹ̀ ọwọ́ ẹ̀ lágùn náà nọ́mbà ìwà náà kéwìn ni kódà pé nǹkan tó mú yẹn ti ń kó sí ẹ lórí. gbàjàre wọn náà kò tẹ fúnra ẹ tẹ sí fúnra rẹ à. jáfáfá ah boy. kí ló ṣe ẹ. hello hello ok o ẹ̀mẹ́ tó ń sọ̀rọ̀ ok èmi ni kidnapper tó kidnap ìyàwó ẹ̀ o. sá. kí ló ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni èmi ní question fún ẹ o do you want her dead or you want her alive ah please ah, alive sir alive sir. fine million naira. mi àmì náà mọ̀ pé ò ní fẹ́ kó kú. mo ní demand ṣá. o fẹ́ gbọ́ ok twenty million naira. ah ayé mi o twenty what. sáà mò ń gbọ́ yín sáà ọ̀gbẹ́ni àmì ah, ọ̀ráyè gbogbo yẹn mélòó mélòó ah, mélòó mélòó ṣùgbọ́n ọ̀rọ̀ tèmi ò lé mi lè kí n tèkì kò ń pẹ́ o o e ala bá ń yàwó ẹwà jọ. wá yàwó ẹwà. o yẹ ṣe ah. wá jọ. ṣèbá láyé ní ó yẹ kó lè wá yẹn jáde wọ́n ti lọ mú yàwó ẹwà ọ̀gbẹ́ni o ti lọ mú wá ah, ọ̀rọ̀ tèmi ò lé mi ò ń pààyàn wà fẹ́ tí ó bá fẹ́ sówó tí ó bá fẹ́ fowó lẹ̀ o ah, wá kí ló ṣe ẹ̀ mi ní kò gba etí ẹ̀ mi ní kò gba ojú ẹ̀. ọkà kò gba etí ọmọ ok ọkọ ẹ ti wà ń bí ó wà lórí fóònù so jẹ́ kó gbóhùn ẹ̀ tó gbóhùn ẹ̀ gbà. hello baby baby jọ torí ọlọ́run kọ́kọ́ tó bá fẹ́ bá mi fún wọn. babe babe babe are you okay? ṣé wàá okay? ṣòdóhùn ìyàwó ẹ mọ̀ ṣòdámọ̀ òun nìyẹn twenty million mo wọlé padà mo lọ padà ìyẹn ò ṣe ló ń ṣe problem ọ̀la friday màá pè ẹ́ lọ́la ọjọ́ friday. friday sa sa ẹ níbo sa. ẹnì kan kó tó bá ti dùn ṣáà. èmi máa pè ẹ́ friday kó o máa locate mi tó máa gbó yẹn wá. sá mo ti gbọ́ sá mo ti gbọ́ yín sá. and wo bí o wọn bẹ mi try nonsense o máa lọ play smart o pé wọ́n fẹ́ lọ pọ ọlọ́pàá wọ́n fẹ́ ṣe kíní kan àti wọ́ àtọ́pá àtọlọ́pàá àtọmọ gbogbo yín òkú ìlẹ́lẹ́yà ń ta ni o. Ah, ọlọ́run jẹ́ sáà mi ò ní ìfọ̀mù ọlọ́pàá ah, kò sẹ́ni tó bá gbọ́ sí. ẹ wá kí ló ń ṣe yín dẹ́yìn ṣe bí ọmọ kéékèèké náà. Ah. tó bá ti mọ̀ pé lọ́ọ̀bù ẹ̀ ṣá gbogbo nǹkan tí bá ti gbogbo rules má ti fún ẹ láti follow ẹ bye bye good day ṣẹlẹ̀ yìí nǹka oògùn sóò jákèmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní kò ń gbọ́ twenty million twenty million friday kí ló ṣẹlẹ̀. àwọn kidnapper yẹn ló pè é sí i and ń béèrè fún twenty million láti release ìyàwó. ìkílẹ̀ ni owó owó owó kìíní kíni kílẹ̀ ṣe fún wọn twenty million báwo ẹni ọ̀kọ̀ọ̀kan ẹni ọ̀kọ̀ọ̀kan lọ́ra tọ́jú tọ́jú dáadáa àwọn àwọn sọ́kà tó náà ti jíyàn gbígbà ẹ̀ ẹni ọ̀kan lọ́ra tà pẹ́lẹ́ lọ́n torí orí kankan ló ṣìpù jù tó máa tó eré twenty million bíi ti báwo ah, kí ni ìgbà tó ń tapá ní ṣọ́kà bíi three point five four point five lọ́ńtà àwọn three thousand five four thousand five èyí wá twenty million lóde. lẹ́yìn má wọrí bí má ṣe máa rówó yẹn máa wá fún wọn. wàá ṣe kí ni wàá kó twenty million fún wọn smart ayẹ láàmú smart ayẹ láàmú ọmọkàn tó máa ṣe fẹ́mi nínú twenty million yẹn kọ̀fẹ́mi fún mi ní five point five ó ti yẹ̀mú náà ọmọ tó máa dà síta wò ọmọ yìí ni ọmọ lọ mú ìyàwó ẹ̀ jáde lágaba ẹ̀ àwọn ẹlẹ́ mú ẹ̀gàn ni o ọmọ ọmọ amúláṣẹ ni o wọ́n wà ní hòtẹ́ẹ̀ wọ́n ń tan èsì sórí wọ́n ń gbọ́jà wọ́n ń gbádùn wọ́n ń láfíà tiwọn ni o ọmọ ọmọ aláfi wọ̀ ṣe ó ti yẹ ìṣòro ìjọṣe yìí ọ sáfù gbogbo ni o tó bá ti gbé ọmọ gbé síta ni o ó ti yẹ má lọ gàn ó ti yẹ ṣebí friday lọ sọ má wọ orí mu wọn bí ṣe máa ṣe. lẹ́yìn kí ló friday náà friday kọ́ náà sọ fún mi o Oh. in friday in two weeks time náà sọ òkun ṣe friday tá a máa mú yìí o. iye nǹkan owó kò fẹ́ mú yẹn ń gan ni àwọn míì máa sọ ẹ́ dáàsì ní ọkùnrin máa fi ẹ́ máa fi ẹ́ ṣe ọ̀dà tó bá kó yẹn lọ fún wọn tó sọ fún yẹn ọkàn wọ́n tún máa ṣe nǹkan míì wọ́n tún máa gba twenty million ó fọ ọmọ máa sọ ẹ́ di gan ni. mo ti sọ fún ẹ lẹ́yìn mi ò kó kankan lọ fún ọ ah, mo sì ní two three weeks yìí tó báyìí máa jẹ́ kó jẹ́. iye nǹkan máa títí ọmọ ẹgbẹ́ ṣé mi lákòókò wọn ò tẹ̀ máa já mọ̀lẹ́kùn mú ẹ láṣẹ ọ fẹ́ fún igun lélẹ́yìí. hello, sir. Hello, sir. Yes, sir. I'm here, sir. Okay, Kimabo. Okay, sir. Okay, sir. Hello. lò ogún ẹ omi nǹkan farm anybody tẹ̀lé wa so wájú ọ̀dẹ̀ wẹ̀yìn orí pé nobody okay all right. Yeah. Hmm. flee. wàá Okay. yìí. go gbẹlẹ́wọ̀n dẹ̀ tún wò mí ah check it properly. sure. all cash. so sure kọ́ má jẹ́ kó lọ kó bí pàṣẹ abẹ́ báàgì fún wa o. bàbá ilé wa kò káàṣì nìkan lẹ̀. o sure. káàṣì wà nù ẹ̀kan lẹ̀. àgbà yẹn gbé wọlé kó lọ mú yàwó ẹwà fún. gbé wọlé kó lọ mú yàwó ẹwà fún. thank you sir ẹ ṣé sir. Oh, baby. Oh. Let's go. Ẹ máa lọ jàre. Ẹ kò ń bí jàre. Let's not leave alone. Sorry, Baby, take it easy. Sorry, baby. Watch out, baby. Àwọn ẹ̀ṣẹ̀ bí ẹyẹlé. Ṣé wọ́n ṣe léṣe jù? Eh? Just get me out of here. Sorry, baby. Be careful right here. Be, be careful, baby. Be careful, yes, please. Just be careful. Here, come on now. Oh, Lord. Well, let. Eh? pẹ̀lẹ́ watch out though. Be careful. Be careful. Pẹ̀lẹ́. These people are weak. Oh. Oh. Oh. Pẹ̀lẹ́. Baby, take care. Be careful. I promise to do all for you. And you promise to be there for me. Like a mirror. Ọláyínká, mo bẹ́ ilé ọmọ yọ fúnra mi o. Pẹ̀lẹ́, báwo wá ní ṣé mo fọ́kùn ẹ̀? Mo fọ́kùn mi àmọ́, arákùn ní ọ̀tá mi. Ṣé kìí ṣe pé wọ́n ní tacos pẹ̀lú ẹ rárá? Rárá mà, ó kọ̀ lẹ́bí ni. Pẹ̀lẹ́ gbélé kí wọ́n mú jẹ. Ṣé? màdìrú àwọn ilé ọlọ́run a máa mú wọn láyé wọn wọn a máa sọnù dànù mọ́yà wọn lọ́wọ́. Désọlá ṣé òjò má bínú nínú àwọn guys yẹn o bí a o dá ojú bíi méjì àbí mẹ́ta mọ́ nù. ìmọ̀ wọn rí ìmọ̀ rí sẹ́. bí a bí a kéèyàn tẹ́ mọ̀ mo mọ̀ pé lọ́wọ́ jẹ́ bí ẹ̀gbọ́n kàn lè lọ lú ojú wọn kàn lè rí àṣì àǹsì kí wọ́n kàn tẹ̀ máàkì ojú wọn kí wọ́n lọ ní fọ́tò wọn lọ́wọ́ o mọ̀ èèyàn á lè mọ̀ nǹkan tí wọ́n fẹ́ ṣe next. pẹ̀lú kò rẹ̀ mi ìmọ̀ wọn rí sẹ́ lẹ́yìn o tiẹ̀ ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé <laughs> mo rí láyàtọ̀ láfíà. nǹkan tí mi tiẹ̀ ń fi òun sìn bóyá àmú lọ sí hospital wọ́n lè treat ẹ̀. mọ́mí bẹ́ẹ̀mi gan ṣe ń rò dandan lẹ́yìn náà ṣe ń rò yẹn. Ah, God bless you. bó sísá mi ṣé ẹ rí i pé o tọ́ nìkan sí ọkùnrin lẹ́yìn sọ̀ṣà ó yẹ kí ẹ lè dá bí tẹ̀ ṣé èèyàn kan yẹ kí ẹ dá wọn mọ́. Ọlọ́run ah tí wọ́n bá tẹ̀ lọ kan réèyàn kan tí wọ́n lọ ní fọ́tò ẹ̀ lọ́wọ́ èèyàn máa mú sọ́wọ́ báyìí bí ṣìkìn kò yẹ ọlọ́run. ẹ máa jẹ́ àdúpẹ́ kọ́lọ̀ ń bà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́yàn téèyàn ò ṣọ́ ni. Ah, ah, pẹ̀lẹ́ ọkọ mi. ẹ mọ mi gama wọn lè escape náà wọn ò lè lọ kò sí báyìí lè lọ náà wọn máa gba wọn wèé ẹ wọn máa kọjá okùn jọ kan ọlọ́run. dúró ṣé ìwọ mọ̀ wọ́n rí ni tó ní o ṣáà máa mú wọn máa mú wọn. kò ń ṣe kébọ̀ nínú ní títì náà níta tẹ́lẹ̀ ìwọ̀dì náà ń jáde láàárọ̀ ń wọlé lálẹ́ wọ́n máa kó sọ́wọ́ ń dọ̀kun ẹ má fọ̀ ẹ ṣáà máa wò. lẹ́yìn tí a fi yẹn lẹ̀ yí káàtì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo rí ìyàwó mi láyà tàlàfíà. máa dúpẹ́ o pàtó ah, sọ fún ah. mọ̀ wọ́n rí. àbẹ̀ àdúgbò fọlọ́ náà. ń ro mi gan-an. báwo ni. wà ókè. ẹ mo ti máa ń rí ẹ tó máa ń kọjá ládùúgbò yìí ó dẹ̀ kí n yabí. ah no actually ó láwọn customers mi ti máa ń gbé deliver ọjà fún mi. ẹ ẹ so o ibi òsibí tó lè wọ̀ no nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní àwọn tí mo máa ń deliver ọ̀sọ̀ fún. no no no má sọ bẹ́ẹ̀ mọ́ ah, tó bá ń gbọ́ tọ́lọ́rin kan sọ pé ẹni tí ò rí wa kò rí nǹkan kan ilé iná ń pè bẹ́ẹ̀ no no no no ó gbọ́dọ̀ máa kiri wáyé báyìí náà ẹ eh. eh, kò tí ì yẹ ó mójú rí. atọ́ mi mọ̀ hey o mọ̀ mi. atọ́. O ah, ń gbọ́ Paso ni. pàṣọ. ẹ eh. mm, bàbá wa sí la. ẹ ba wa sí. mo máa ń gbọ́ orúkọ wọn dada. ẹ ó gbọ́ tó máa ń kí ẹnìkan ọ̀tún ọlá mm. ló mi <laughs> ẹrẹ yà ni wọn. mi dẹ̀ wá mọ̀ ní mi. ó máa rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan because mi ò fi bẹ́ẹ̀ lọ sórí stage tó bá ti ń pariwo bẹ́ẹ̀ yẹn màkọ́ ni káwọn ọmọ ṣe gidi kọ́ lọ́ máa fún ní owó ah, ọmọ Kẹ́hìndé Adéyẹmí. Kẹ́hìndé Adéyẹmí. ẹ popular good actor. Ah, Kẹ́hìndé Adéyẹmí tèmi mọ̀ nù fíìmù ọlọ́pàá ló máa ń ṣe báyìí. ẹ ló ìyẹn náà mọ̀ sí ni ó lè ṣe nǹkan mi kó sọ bá but my ya my guy. ẹ <laughs> eh, yà mo train ẹ lọ́dún fáńgbà kan but mo máa ń fún ọ lọ́wọ́ kan fi ṣe fíìmù but yàrá mi ò bá ọ ṣe mọ̀ sí. ẹ̀yin náà yẹ tún train ní ẹ̀ka ìgbé. àwọn òǹgbọ́ ah, ah, ah, màlá ìmẹ̀kú. màláìkà. màláìkà. tó máa ń kọ fújì. ẹ èmi ò mọ̀ wọ́n. o máa ń mọ̀ wọ́n tó máa ń gbọ́ gílódé gílódé gílódé gílódé gílódé gílódé i'm the one that compose i compose for you wo mo láìkẹ ẹ kì í máa parọ́ ọ má sọ sọ bẹ́ẹ̀ mọ̀ pé o lè máa kiri wá bí mm. ó dẹ̀ máa wo i'm a i'm a i'm a king to be my father was a king in my town Ìlọra yap ọmọọba tún ni. ọmọọba ni mí. Ah, ó ga <laughs> mo kàn wá síbí wá fi orí mi pamọ́ ni kò yẹ o mọ̀ ọ̀rọ̀ àwọn yorùbá tó bá fẹ́ jọba wọn kàn kan kan lẹ̀ fún ẹ kíní kan forí pamọ́. ẹ jọ sá ṣé ẹ̀yin lẹni bí báyìí. no no no no no mi kàn mo ni bí o but ilé ọ̀dọ́ tiwa ó tóbi ju eléyìí lọ ní ìlọ́ra ìyẹn palace wa bó mọ̀ ọ̀rọ̀ àwọn yorùbá wọ́n ní ti má máa di ọba kí n gbọ́dọ̀ fi orí pamọ́ síbì kan kí n múṣẹ́ mẹ́ta wọ́n kakọ̀ dókítà lẹ̀ ah. gate máa ń lẹ̀ fún mi wọ́n á pé jẹ́ kí mélèé lẹ́ẹ̀kì wà ń bí. okay just for the main time. for the main time you <laughs> can. ọdún tí orí wọn náà kò rí nǹkan kan o. i swear. so as a king tọ́lọ́n bá ní kí ẹ̀mí ẹ gbé wọn náà lè jẹ́ olórí lọ́la. no ọ̀tẹ̀ tí máa ń sọ fún mi ó ní ó possible kí n jẹ́ olórí. Ah, ẹ̀rọ náà ń bí. i swear. ọ̀wọ́ <laughs> ah, ẹ ọmọ kan ẹ jẹ́ kí n ṣe é lálejò náà. ok ẹ fẹ́ ṣe mí lálejò. ẹ eh, why not. Ah, èmi náà dẹ̀ máa ń jẹ. ọmọ ni ẹ o. all right. Eh, àwọn olórin yẹn máa ń ṣe mistake ẹni tí ò rí ẹ kò rí nǹkan ó yẹ kó forúkọ ẹ sí i. bẹ́ẹ̀ bá lọ́wọ́ ò rí ẹ kó fọ́lójú. má bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀. ṣé kí n gbé síbí báyìí. ẹ rọ àwọlé ilé ilé ẹ ah, mo ní ilé ẹ̀dì ẹrù ẹ. Oh, oh, this this calls for celebration

Who's that? Oh, oh. oh Engineer Dolapo. Uh, hello. Tẹ́lẹ̀ nǹkan ìkọlẹ̀. Ẹ kúrò lè Engineer Dolapo. Bàbá àwọn family. Ah, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣèyí náà kọ́. Oh, um, congratulations, sir. Congratulations. Congratulations on what? Um, contract tí a submit quotation sí originators group of companies. Um, oh awesome good good good good good ah ah ìyẹn náà dé nice o. a gbọ́dọ̀ wá sí Àbújá lọ́la láti what defend um, quotations wa. ah engineer Dọ́lápọ̀ yín wọ́n máa lè tiẹ̀ o kò ní lè possible. sá um, ẹ mọ̀ pé wà very important and check kò sí Um, mo ń go through àwọn family issue kan ni i'm sorry Um, ní lewa. wá. Ah, a ti ń lé a ti ń lé contract yìí ó ti ṣe díẹ̀ náà o. Ah. I mean, uh, Engineer Dolapo, you can represent one on my behalf. Um, okay, sir. Mama, get back sí bó bá ṣe jẹ́, sir. All right, nice one. Yeah, Mama, expect calling. Kenny, wonderful day. Um, My dear, kí Um, ṣé àrántí proposal tí mo ní a submit my fún you know until mm-hmm. award ah, that's good. ẹ kí ló wá dé tó ní ọ̀fẹ́ lọ. babe torí ti tiẹ̀ náà ni ó ṣàgbé mi lè fi ẹlẹ́ mi condition tó wà. ó ṣe gan. I can't leave you alone. mo ti ní kí um, engineer Dọ́lápọ̀ kó lọ represent me mi ò kàn lè fi ẹlẹ́nà yìí sí i mean wọ́n ti ṣe kúrò nínú situation kan tán màá tún wá máa dá fi ẹlẹ̀ mi fẹ́ yìí fún ṣe jọ́n ti rẹ lọ. <laughs> nǹkan tó ń ṣe kò yé mi náà ibo ló ń bẹ̀rù yìí lọ ibo ló ń bẹ̀rù lọ. ẹ kí ni tiẹ̀ pẹ̀lẹ́rù mi ah, kí ni tiẹ̀ pẹ̀lẹ́rù mi ṣùgbọ́n máa dẹ ẹ lóhùn sórí mo ṣe ń lọ yìí mo fẹ́ lọ sinmi ni wàhálà yìí ó ti sú mi ó ti fẹ́ yà mí wéèrè ó ti fẹ́ dà mí lọ́pọlọ mo fẹ́ lọ sinmi bí ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ àwọn òbí mi nítorí pé ọmọ ọlọ́mọ ni mi ò lè wá pa mí fẹ́ nìkọ̀kọ̀ kí ló dé. so o ah. fẹ́ lọ sinmi o fẹ́ lọ lo two weeks lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ìwọ fẹ́ lọ fi style lọ bá àwọn pàdé yẹn o fẹ́ lọ bá àwọn o fẹ́ lọ lo two weeks níbẹ̀ from two weeks adi di one month from one month adi six months from six months adi one year o fẹ́ lọ bá àwọn ṣọ́ọ́ tí ń fowó tù ẹ́ lójú àbí ọtí ń tàn ẹ́ jẹ àbí sori problem tí mo ní pẹ̀lú ẹ̀ gọ̀gọ̀ o problem tí mo ní pẹ̀lú ẹ̀ gọ̀gọ̀ o ò ní owó o ò ní fọlẹ́ kan màá tún wá lọ síbì kan o wọ́n tún ṣàánú mi wàá tún máa bá wọn jà wàá fẹ́ pawọ́ wàá fẹ́ ṣèkan ó dẹ̀ mọ́ pa bímọ sínú ilé tá a máa tọ́jú. ṣọ́bí sọ́rí mẹ́ja ni ṣọ́bí sọ́rí mẹ́ja ni kí ló dé tó bá rán lóore pẹ̀lú mi wàá fẹ́ ṣe ilé ìfún tó bá rán lóore pẹ̀lú wàá fẹ́ fọ́ nígò. èmi náà èmi obìnrin báyìí máa lọ ọ́sù látàárọ̀ títí dalẹ̀ máa kó wọlé wàá tún máa ranjú mọ́ mi kí ló dé ṣó pa mí ni o kò fọ́ ìlàsán o ò ní nǹkan kan mo dẹ̀ tún dúró tì ẹ́ mo tún lọ ṣiṣẹ́ ta mo tún kó wá fún ẹ obìnrin wo ló lè ṣerú ẹ̀. ìwọ náà wò náà èmi náà lè máa wò bẹ́ẹ̀ yẹn náà káwọn èèyàn kan kan wá lọ ìgbàyàwó lọ́wọ́ mi àmì ah, lè fi mi ṣeré ah, ìyàwó mi báyọ̀ ṣeré omi báyọ̀ so oníyàwó down oníyàwó so ìwọ náà mọ̀ pé oníyàwó bó o lè tọ́jú ìyàwó o lè tọ́jú ọmọ fáìn borí burúkú ló ń ṣe kiri ìyàwó ẹ̀ ló ń ṣọ́ lọ́sà ló ṣọ́ra rí ṣó ti anything fẹ́ẹ́ ní gbogbo kó tó tiẹ̀ sọ lé ní ṣe bọ́sẹ̀ ọ̀sẹ̀ méjì mo fẹ́ lọ lò tẹ́lẹ̀ máa lọ kó gbogbo ẹrù mi àti ọmọ mi àti gbogbo ẹ̀ máa lọ kó wọn. ọlọ kó wọn bá wọ má ṣe bẹ́ẹ̀ yẹn má ṣe bẹ́ẹ̀ yẹn mo náà wò náà kò ṣe nǹkan tó yé sí náà kí n kàn omi láàyè kó lọ síta bẹ́ẹ̀ láti lọ lu two níbì kan. Ah. so so o fẹ́ bẹ̀bẹ̀ ó fi gbéraga sí i. Ah, àwọn ọkùnrin ẹgbẹ́ wọn máa ń dọ̀bálẹ̀ fún wọn nítorí pé mò ń ṣe gbogbo nǹkan tí mo lè ṣe òyìnbó rò fáwọn guys yẹn ní chance bẹ́ẹ̀ yẹn. àwọn guys wo náà ní fún so so trust ìyàwó tó ní. o trust ìyàwó tó ní. It was a good one. <laughs> I really enjoyed it. I really, really enjoyed it. Kí ló ń ṣe? O ti fẹ́ sùn? Ah, I'm tired, no sorry me. Ah. Two, two, two rounds, màá mo ṣe. Two rounds àbí two minutes? Ah, well, two rounds. Mi ò mi ò wo time but I really enjoyed it. Ah, Olúwa o. Ṣé ṣe kó máa lọ rí dókítà báyìí? Tèjú ọ̀nà mo ń sọ fún ẹ láti ọjọ́ ìpè kò lọ gym ṣé ò ní gym ni ò ní workout ni. kí ni workout ní ṣe pẹ̀lú sex life. i googled mo ṣe research ah, ah. ẹ bá tún sọ fún pé kò mọ àgbọn sí ìwà sọ pé o kò rò èwo ló fẹ́ ṣe nu gbogbo ẹ̀ ó ti ń ká mi lára o ó ti ń ká mi lára o ó dẹ̀ ti ń sùn mí o. ok ọlá màá bẹ́tà dà. gbogbo ẹni o ṣe lọ́ọ́ jàre èwo ni tó bá dọ̀la pọ̀ tí mo fún ẹ náà jẹ́ mọ́ra bẹ́ẹ̀ ah, yà sùn jàre come let's come let's. ní two minutes kókó ṣe é dá sóun jàre. ọ̀gá daddy ṣá ọ̀gá daddy ọ̀gá let's sleep. Ah, ayé mi o. ah baby john now ah please now ah babe ó ṣe ah jọ̀ọ́ de ma o jẹ please now. Baby ah, lè jọ. ma improve i'm gonna improve, please. wàá improve ojoojúmọ́ ni sọ pé wàá improve wàá improve. baby jọ̀ọ́ má má ṣe bó ṣe tó ṣé ìpayà mi ti wà lọ́nà. I promise you this time around, <clears throat> mo promise ẹ mi ò mi ò lè ever fail ah my, my, my, ṣe first round second round third round at ma fọ at least my ma fọ jẹbi seven round this time around. bẹ́ẹ̀ni lọjàre kó máa Cha, cha, cha, cha, cha, cha, cha, cloud nine ká tó mọ̀ wàá kàn wàá kàn jù mí in mid air kí de gono. two minutes mà ní ẹ ah fọ́njú mélòó kó gbẹ́ni dákẹ́jàre mo ti mu àgbo mo mu jedi, ọ̀pá ẹ̀yìn alẹ́. Um, kí náà tún pé kíní mo ẹbí tí mo ti mu babe babe please now oh i mean just give me confirming chance nsìn wàá rí pé ìyàtọ̀ wà. ó ti yàtọ̀ nísinsìnyí ó ti yàtọ̀ kí ló mú mi désàlẹ̀ kí ló mú mi désàlẹ̀. mo ti mu agbo mọ ni mo ti yọ sí mo ti wọ kitchen lọ mọ agbo agbo tí mi fẹ́ kọ́ combination agbo yẹn bad if i if you should give me a chance now wàá rí nǹkan tí màá fojú ẹ ìwọ gan máa gbà pé you know. ẹ ní ìjẹ́kọ̀jẹ́kọ̀ gbẹ́nu lọ come off it. babe please ah. now máa fún ẹ jẹ kóbà kóbà this time. gbẹ́nu dákẹ́jọ́ rẹ kó tí alágbọ̀kọ́ ni mo ní kó lọ mu ni. rubbish kiri. o de jona please. please. wàá máa sọ pé nǹkan ṣe. ten twelve thirteen fourteen fifteen sixteen oh shit. Ah. ìwé tẹ̀yìn ṣe press up ní living room ẹ̀ lọ sókè àbíkẹ́ lọ gym. no ìyàwó mi ó ń díẹ̀ mi ni pé mi ò lè ṣe thirty push-ups so mo improve fún pé i can do forty. wọ́n á díẹ̀ mi yẹ. náà rí bẹ́ẹ̀. o ti prove ààrẹ wọ́n ti rí. ẹ kí mi kú oríire. àkú ah, just like that. Ah, kí ni kí n tún sọ àkú oríire kí nìyẹn. anyways good news ni mo mú wa o. kí ló wí. good news ni mo mú wa. good news ẹ kí ló ṣẹlẹ̀. ṣe mo school tí mo tí mo apply for ní Canada wọ́n eh. ti fún mi admission. irọ́ ni adúpẹ́ fọlọ́run ìgbà ló máa kúrò ah. ìgbà ló máa kúrò ká tó sọ̀rọ̀ owó ìgbà ló máa kúrò Nigeria next month. Hey. Hey. ah mo ah, bẹ̀ yọ o next month tàbí màá wá nǹkan ṣe. ẹ ṣọ́ ṣé mo fún mo ní di. ṣé mo fẹ́ lẹ́rí ṣé obìnrin kan lọ́wọ́ mi rí tí mi ò fún ẹ. ẹ fún mi mo trust ẹ. má worry so kí n relax mind mi. relax mind ẹ but ṣáà get it get yourself together get everything tó bá ní ìṣọgbọ́n. mo gbọ́ ẹ náà. owó owó yìí náà ni ṣáà get everything set o Ma, wá nǹkan ṣe. ọwọ́ yín ló kù sí o. <laughs> mo tún gbọ́ máa wá nǹkan ṣe ṣùgbọ́n. baby mo máa ní nǹkan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. So what's that? Uh, Lara. Lara to gain admission to university in Canada. Okay, good, good, good. Àbí, um, but I'm eh, fẹ́ help ẹ díẹ̀. Mo fẹ́ bá ra plane ticket ẹ, then I'm fẹ́ sort out accommodation ẹ, and then feed them just for, you know, a little while. You know I'm mọ̀ bóyá mo lè rí bí two point five lọ́wọ́ Huh? Aláwàdà ni o. Ah. Bó ló ti two point five million. bó ló ti fẹ́ kí n rí tọ́ mi. bébì ládùúrò oore tí ọlọ́run ti ṣe fún ẹ ṣé òun sọ fún mi pé òun ní two point five fún mi kí n fi help àbúrò mi is that what you're saying. ṣé bí mo ti sọ fún ẹ bí kò sí oore tí mo ṣe tó favour mi so mo dẹ̀ make up mind pé mi ò ṣòro mọ́ cause it's not helping me. mi yí sára ta o ìyàwó ẹ ni mo jẹ o. I know. 2.5. point five kì í fi help sister mi. well like you said babe mi ò ṣe oore mọ́ and that's my final answer. ha ee irú ọkọ agágàn wo mo á fẹ́ báyìí láì ṣe pé kò lówó ó dá ń gbà yẹn. 오. on, Báwo? Fúnlẹ́lẹ́. Níbo la ti fẹ́ rájú owó ìbáyìí? Sítá mi mọ àkáǹtì tí bá ṣe ṣe pé bí ọ̀rẹ́ mi méjì mẹ́ta kan ó yẹ kó sì lè rí nǹkan yá mi bó mi mọ kó tá fẹ́ ṣe. one fifty thousand abẹ́lẹ̀ ló ní lọ́wọ́ tí. nínú ìyàn ọ̀hún èmi ò dé ní ju bíi four hundred thousand lákàntì mi lọ. Ah. Ah, ẹ jẹ́ ń pé Adésọ́lá mi. báwo ni ọ̀rẹ́ mi. omi ò wá òkè o. Ah, kí ló dé kí ló ṣe é. sickness mọ́ mi ni o wọ́n tún ti relax o dókítà dẹ̀ ni pé sọ́jú la ṣe fún wọn báyìí wọ́n dẹ̀ ní aláwa bíi one point five àbí two mílíọ̀nù ni one point five wa n dẹ̀ ní tó yẹn lọ́wọ́. wọ́n yẹ pọ̀ díẹ̀ o kí la fẹ́ wá ṣe báyìí. ìdílé ìtajọ ṣe yẹn bóyá kò fún mi ní iṣẹ́ ètè níbẹ̀. ọ̀rẹ́ mi kò sówó mi lówó ṣé ti bá lọ́wọ́ mi ní help ẹ̀ ni. kò sówó ń ta ṣé o máa bá mi sọ fọ́kọ ẹ kọ́kọ ẹ tiẹ̀ yá mi máa dá padà. ọkàn mi kódà ọkọ mi gan sọ fún complain lójoojúmọ́ ni kò sówó kò sówó kò sówó ló ń sọ. <sighs> kò sówó kọ̀ọ̀kan lọ́wọ́ ọkọ iná ah, ó dà kò sí wàhálà ó ṣe ọlọ́run òkúkú ní jẹ́ kí n fojú sunkún ìyá mi ó ṣe. pẹ̀lẹ́ kò tọ́jú mọ́ mi ṣùgbọ́n pẹ̀lẹ́ my dear màá tún pè ẹ́ ṣùgbọ́n. mo dúpẹ́ sista mi kí ló wà sọ báyìí. lóun ò lówó. kí ló fi ṣe báyìí. ṣùgbọ́n hmm, ìwọ lọ báwọn tó ló fẹ́ lọ bá bí olè rẹ níyàwó lọ́wọ́ ẹ̀ kémi náà rally round kí n wọ àwọn tí mo lè pè. máa rally rally round ká mọ bá ṣe wọ́n ṣe. ó kí wọ́n mọ̀ ṣe ọdún wàhálà ò lè lè báyìí. can help Moyosha. Should I? Ah, ah, madam. Ah, ẹ má bínú. Mo ti bèrè yín lọ́fíìsì, wọ́n lè ti jáde. Ẹ eh, mo fẹ́ sáré débi kan ni, ó wà very important. Ẹ wo dókítọ̀, condition tí mo bá mọ́ mi mi ò láìkẹ́, mi ò láìkẹ́ dókítọ̀. Ah, madam, ah. mo ti ṣàlàyé fún yín o nígbà tẹ́mi àti yín jókòó ta sọ̀rọ̀ ní ọ́fíìsì mo jẹ́ kẹ́ mọ̀ pé surgery ta fẹ́ ṣe fún mọ́mí yín ó wà very important and gbogbo effort tí mo ní náà ni mò ń try láti lè stabilize wọn ẹ ká tiẹ̀ gbà pé ọlọ́run ló ní gbogbo òwòsàn lọ́dọ̀ ẹ̀yin ni iṣẹ́ wa kù sọ̀wọ́ yín báyìí iye tí mo sọ fún yín pé kẹ́ wá ẹ wá so that a lè bẹ̀rẹ̀ surgery lára mọ́mí and with time everything máa wà okay. Eh, ẹ dókítà ṣé ẹ tiẹ̀ ṣe lè gbowó tó wà lọ́wọ́ wa náà surgery yẹn tán a máa balance wa kẹ́tì ẹ̀ tó ṣe tán. ẹ wo sísá mi kò ń work báyẹn. ẹ wo madam yes Yes? What's up? Martin gas. O ti ń Moyo. Ah, Moyo. Moyo. Moyo. Moyo. Moyo. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe mọ́ mi? Moyo ọlọ́run bá ń gbọ́. Mi ì mọ̀ pé nǹkan tó le tó yìí ni o. Ah tó bá jẹ́ pé mo ti mọ̀ <sighs> mo yànjọ torí ọlọ má bínú má bínú tó bá jẹ́ pé mo mọ̀ ni màá ti sáré jù báyìí lọ fún ẹ kò ṣe pé mi ò sáré o mo sáré o mo gbìyànjú àmọ́ mi ò rówó mo yọ mi ò rówó àmọ́ mi ah! ó máa dùn mí o mú mi ìyá tó dáa. mo ti ẹ̀ fẹ́ bí ẹ̀gbọ́n kan kí lè ṣe mí lọ́dọ̀ ẹ̀. ẹ ṣe ò ṣe mí. mi ò ṣe. ò ṣe mí. tí mo pè é pé kò yá mi lówó olóòní mo ní kó tún fún mi o ní kò sí rárá mo tún wá sọ fún ẹ pé inú business tajọ transact pé kò fún mi nínú ẹ kò ń ṣe gbogbo ẹ o ò fún mi. mo yọ mo yọ mo yọ ó dẹ mọ mi o kò sówó lọ́wọ́ mi ni mm. ṣòro owó tajìjọ fi ṣe é owó ìbáyọ̀ ló ṣe wà mí ì tí gbà á a ní pé ká má ti fọwọ́ kan so that àwọn èèyàn ní suspect or anything and they won't come back to us wọn ní trace mọ́ wa lára wọ́n yọ mí ilé purọ́ fún ẹ. lẹ́yìn oṣù mẹ́fà. mo yẹ kó lè yé ẹ mí ilé purọ́ fún ẹ ah, tó bá jẹ́ pé wọ́n mọ̀ ọ́ ah, ó máa dùn mí ó mọ́ mi mo yọ ọmọ kó tó máa ṣẹlẹ̀ sórí. Perry mommy, let me handle it. Ah, Mama, she laugh when. My chef, ṣe mommy. I will honor mommy. pati lala máa ṣe. Àtọ́njẹ o, àti mímu ni o, àti jíjẹ o, hall, everything. Ẹni tó máa pè orin lọ́jọ́ yẹn, I will handle it. It is all on me. Shogbo me, shogbo, ṣó ti wá jẹun. Ṣó ti jẹun. Ó tẹ̀lé jẹun náà. Ṣùgbọ́n láì pizza. muyo ń bọ̀ jẹ́ jẹ́ lọ jẹ́ lọ bá ìra peter wá ṣogbó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ àti ice cream mò ń bọ̀ ah, mo yọ̀ mo yọ̀. Ah. ṣé àti placemat ni àbí kí ló ń ṣe náà òun fẹ́ bẹ́ẹ̀ mi ra pizza òun á bá ń sin ìyá mi. ó àṣebíkulé ò bá pa ní tòde ò lè pa ní. Hmm. uncle Yinka ẹ wò mo ní kí n fi àsìkò yìí sọ fún yín pé ẹ tí ì rí ìyàwó fẹ́ o. Ah, ah. mo yọ kí ló ṣe é tó ń sọ̀rọ̀ báyìí tíwà tí ìyàwó mi bá tiẹ̀ ń já o ní láti máa sọ fún mi pé mi tí ì rí ìyàwó náà ah, hmm. alẹ́ tí rí ìyàwó sẹ́ bá bá scammer four one nine lẹ́gbẹ́ sílẹ̀ tẹ̀ ń pín ìyàwó. scammer Ah. báwo lè yín sọ̀rọ̀ báyìí ó lè má bàyàwó mi jẹ́ mi ò like at all ó lè má bàyàwó mi jẹ́ fún mi i mean what does that suppose to mean. èmi báyàwó yín jẹ èmi. tó jẹ́ ìlú lè ní. ṣé fẹ́ mọ tó ṣẹlẹ̀. Eh, bẹ́ẹ̀ ó tiẹ̀ ní nǹkan kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. kí ni ẹ. kí ló dé tó ń plan láti kidnap rẹ why. yínká ti ṣe mí yínká láwọn sí mi ó ní àwọn sí àwọn òbí mi àwọn fámílì mi Yínká ò kí ń fún mi nǹkan kan kò ń tọ́jú mi rárá rárá at all kí n béèrè fún nǹkan lọ́wọ́ Yínká Yínká wò prefer pé kóun lọ ra kíní yẹn wá fún mi. uncle Yínká tí mo dé máa ń rí yẹn wọn ò jọ ẹni tó máa ń wúrúwà bẹ́ẹ̀ yẹn because anytime tá a bá wá sọ́dọ̀ wọn máa ṣe fàájì fún wa wọn á ṣe you know. ṣebí fàájì ló ń ṣe mm-hmm. ṣé ó kówó fún ẹ rí ni. ara o. ṣùgbọ́n ó máa ra ọtí ni ó máa ra gbá ó máa ra owó ni a fi ṣe fàájì same thing náà mò ń sọ. So Yinka ti ó ti ta owó ẹ̀ ti ta ìtìjú he's too stingy very selfish. ó mà wá ga o. but Desola kí ló dé tó ṣe fẹ́ kidnap ara ẹ̀ ó ti ẹ̀rù ń pé tọ́rọ̀ bá délé tó bá dọ̀rọ̀ ọlọ́pàá tó bá mọ̀ pé ìwọ ló plan ẹ̀ like it's better you just look for another means. ọlọ́pàá bíi ti báwo nǹkan tẹ́mi ti plan everything is gonna go, is gonna go smoothly o gbàgbé nǹkan tó máa ṣẹlẹ̀. ebi ò bá yín lọ́wọ́ sí i o. Eh, ní sùúrù jàre ìyá jésù báwo ló ṣe wá plan gbogbo kidnapping yẹn báwo ló ṣe fẹ́ lọ. èmi àti báyọ̀ ni èmi àti báyọ̀ àti àti already wo we planned everything out wọ́n ṣáà máa worry tó bá ti di time wàá mọ̀ báyọ̀ yìí náà ni. ẹ báyọ̀ ni. ẹ eh, but why you having an extramarital affair kí ló lè dé fún. Ah, ẹ mélòó mo fẹ́ repeat ara mi ṣé mi ò sọ fún ẹ pé yín káwọn satisfy mi ni kàn satisfy me now two minutes àti dà à ṣe foreplay foreplay tó bá gbé mi dé cloud nine akọ̀ já mi lẹ̀ láti orí sky ni it's tiring it's sickening kò fẹ́ ṣe anything about it kí ni kí mi wá ṣe kìkì má wàá pleasure ara mi ni ah. kí mi gbádùn ara mi i want life to live o. Oh. anyway ó dáná mm. àti pé tí gbogbo ẹ bá ti wá èèlò eh, eh, eh, ni owó tó ń plan láti gbà gangan. kò pọ̀ jù náà bíi twenty million. twenty million. kí ni ṣó pọ̀ ni. yínká láwọn yínká láwọn èmi mọ̀ nǹkan tí mò ń sọ ó ní jù bẹ́ẹ̀ lọ twenty million péré màá mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ twenty million yẹn ti ẹ̀ da mhm. nǹkan tèmi kún àfẹ́ béèrè ni pé tí ẹ bá ti wá gba owó náà báwo ni a ṣe máa ṣí ẹ owó yẹn. ṣé ìwọ ló ń gbé ni ìwọ ló fẹ́ kidnap ni èwo ló kàn tẹ it's just me now. ẹ eh, but ó yẹ káwa náà gbà mí because ah, for hearing àbí tó bá ti di pé àwọn fẹ́ máa wẹ̀ àbá náà máa sáré sódò àbá máa tà láwọn gan máa ṣe gbogbo ẹ̀ ah, gbọ́dọ̀ ṣe normal lò. mo gbọ́ ẹ ẹ máa fún ẹ̀yin méjèèjì ní three three hundred thousand. Ah, irú owó àbùkù wo ni three hundred thousand. kò kàn mí o. mi ò gba three hundred o. ẹ̀yin kẹ́ ẹ máa bá ń gbé máa mọ ẹ̀ṣẹ̀ ẹ̀yìn. ẹ lè lọ wá fún mi. ẹ bóyá twenty million ṣáà ló fẹ́ gbà bá fún wa five million. ó ṣì wà ó ah, kè kíni. tí bá fún wọn five tí mo fún òun five ten mm. million èlò lèmi fẹ́ gbà èlò ni eh, báyọ̀ fẹ́ gbà àwọn èèyàn tó máa help wa èlò la fẹ́ san fún wọn. Ah, ah. ó yá ṣé èmi ni màá mú wálẹ̀ ìwọ náà ni kò mú wálẹ̀ kò mm. price ẹ̀ kò ṣe normal. Mm. Ah. two two million màá fún yín two two million tútù mi lè wọn òkè mi tiẹ̀ lè mú tìrìkì fún wọn torí òun fi taratara dá sí i àhẹn torí wàhálà mi ló máa pọ̀ jù. àbí How did it go? It went well. It finished. It was it was just perfect. Ah. Perfect. Ah, well done. Very neat job. Oh, Alpha guys. Should we call the guy now? Oh, no, no, no, no, no, no. Ah, ah, ah. ẹ má ti jà pé tí ó ti yélé jù. Mm-hmm. Wọ́n máa fi di bíi alẹ́ ọ̀la. Mm. Tá a bá pè báyìí gbogbo fígọ̀ tá a bá fún náà ló máa pè é. Kò lè fọmọ ìṣeré celebrate nínú brain. kí ni nǹkan tó wà lẹ́ẹ̀fà over the over eh, ah. ah. ah. this conference celebration ẹja celebrate. ó ní wọn lọ gbọ́dọ̀ alẹ́ wa ọmọ wa pẹ̀lú. jẹ́ kí n sáré lọ fresh náà. ó ní ìdè ó ní ìdè ó ní ìdè ó ní ìdè. àwọn ẹ̀jẹ̀ sáré gẹ̀ kọ́ wà ẹ̀jẹ̀ sọ̀rọ̀ àbẹ̀. àwọn ẹ̀ this conference celebration o. I'll try, I'll try, I'll try, I'll try, I'll try. I've got 100 million fún lọ́la gan-an, àpọ̀ bíi. O sure? Kí ni? Kò lè fọmọ yẹn ṣeré. 100 million pọ̀ o báyọ̀ sọ. ó wà wá ga o ẹ tiẹ̀ mọ̀ pé àlejò wà ní rárá. kí ni kí wàá ní. ibi tí a bá tiẹ̀ máa ṣe gbúdọ̀ tiẹ̀ wọlé náà. n mm, wọlé mọ mm, máa ṣe fàájì ẹ máa ṣe fàájì ẹ fàwálẹ̀ ńgbà náà ó jẹ́ ká lọ. ẹ wọlé lọ. ọ̀gá. Mm. Eh, gbogbo nǹkan tó ń sọ sílẹ̀ yìí mi ò bìlí pé Désọlá lè ṣe o. ẹ ẹ gbà mí bọ́nà. mi ò gbẹ́gbà tó o lè ever ṣe bẹ́ẹ̀ fún mi because she loves me so much as a matter of fact mo lè fògùn ẹgbàá rí. ok ẹ jẹ́ n bọ́s brain yín ìyàwó yín lọ́ọ̀rù yín hmm. ó yẹ ọmọ ìwòran ẹ wò ó ẹ enjoy ara yín níjọ́ tá a gba twenty million ni. ọ̀bọ tí ó gba báàgì owó lọ́wọ́ mi lélẹ́yìn náà is that not the ah, ọ̀bọ tó ní kó wá tó rán tó lọ mú ìyàwó mi wá lélẹ́yìn ah. ti gbà mí gbọ́n sìn. ó yẹ jọ́ torí fún sọ̀rọ̀ ṣé o lè send kí ní sórí whatsapp mi please. ẹ bá mú fóònù o ṣé pé kí n send ẹ ni má mm, send ẹ sí yẹ kó lu ẹ lọ́wọ́ yín gan but má send ẹ sí. hello. hello ìyá ìyá ṣé ń gbọ́ mi tẹ nífẹ̀ẹ́ mọ́ yín ẹ̀ sì wá jáde nulẹ̀ o ilé wa ń gbóná lọ́wọ́ báyìí o ó ń jóná gidigidi gan ni. ilé ìwò ló ń jóná kí lẹ ṣe ṣe oh my god. tẹ bá nífẹ̀ẹ́ mọ́ yín tó bá wìkẹ́ wá mu tó bá wìkẹ́ máa mu ọmọ jára púpà tẹ sínú ilé tẹ bí pamọ́ ẹ ti bímọ gidi. ìyá òṣì like mother like daughter. ẹ ló láyínká ẹ ló. ọlọ́run set me up láti tọ́jú ẹ̀yìn mi nù lọ́wọ́ mi pẹ̀lú gbogbo love tí mo ṣú ẹ̀ ó sì wù wúrú ẹ̀ ó sì wù sí mi tó bá yẹ wọn sọ pé èèyàn mi ni pé èèyàn ẹ̀ kò sì ṣàánú báwo ni ìfẹ́ máa continue because àwọn tí mò ń ṣàánú fún wọn wọn at the end of the day I'm betray Me, náà ni tired of all this tó máa ń ẹ ṣe ní madam ṣe bẹ́ẹ̀ náà ẹ ti fojú ara yín ẹ ti rí aṣẹ́wó olùlọ́sì onínàbì gbogbo èébú ayé ló sọmọ yín ẹ̀ẹ́bí ẹ̀ẹ́rọ ọmọ bí o ní ìwòye ọjọ́ sí mo rí tí bẹ́ẹ̀ ń sọ fún èmi pé èmi fọmọ yín ṣe ritual look at it now. fíkà ṣùgbọ́n lẹ́ ń ẹ máa wọkọ̀ yín síwájú. fíkà ṣọṣà ni mi I can explain. Explain what? What do you want to explain? explain what what do you want to explain to me okay go ahead and explain so you want to explain to me that pé o set me up pẹ̀lú àwọn gang pé because I got twenty million lọ́wọ́ mi is that what you want to explain tell me sọ fún mi kí ló fẹ́ explain fún mi. ọláyínká mi ọkọ mi àtọ́lá. ta lọkọ yín ẹ ṣọ́ra yín gidi gan kẹ́ ẹ wọ́kọ yín síwájú wọ́n yín jọ sí ẹrẹ́sìn kẹsẹ̀ sẹ́bẹ̀ tí ọ̀tà lẹ́nu ẹ̀yin sọ fún èmi pé mi lọ fún ọmọ iṣẹ́ ritual ẹ̀ máa wọ́kọ yín síwájú ọkọ yín wà mọ́túárì as a matter of fact tí bá fi máa lọ sókè yẹn tí bá fi padà dé tí n bá bá ẹ̀mẹ́jì níbà yìí òkú abọ́lọ̀ ńlẹ̀ òkú abọ́lọ̀ ńlẹ̀ I am telling you ẹ kí bá yín níbà yìí look at look at see àwọn láyé ra down look at them irú irú kan náà look at that in two po. tó dáadé bá tó dé bá mi fi ọ̀rẹ́ ẹ̀ ni. ẹ gama ẹ nǹkan tí mi yóò ní pé ẹ̀yin náà nǹkan tó mọ̀ ẹ́ ń ní social pé má máa sọ etí ò dá jáde ṣé ló máa bá a bẹ̀ bí ti má bẹ̀ kò ní eh! ah. eh! eh! ayé mi ti bàjẹ́. yíká yíká yíká. Can you just imagine how you're disgracing me? sori bóyá ṣe mí Yínká àyínká ah, ah, máa rọra kó má lọ ní blood pressure ọláyínká ìyàwó èrè yìí. I mean sori sori sori bóyá disgrace mi tó ń pè mí ní ìyàwó èrè. Can you see yourself now? Sori kan tó dání kan má yìí kan mi o. Àwọn family right down aláyẹ̀rẹ̀ down. Tí n bá tún ẹsẹ̀ any one of you in my compound. Rafi, one be by, one be by. Ṣé o gbọ́ àbọ̀ gbọ́? Listen, wojú mi dáadáa. How eh, long ló ti bá mi ṣiṣẹ́? Three good years ló ti me share. And let me tell you, tí n bá rẹ̀ṣẹ̀ compound, ní compound yìí, for jewelry. Ah, Rafi, ẹ̀ share? Rafiu, wàá ṣẹ̀wọ̀n ọjọ́ méje gbáko lẹ́wọ̀n títọ́ sọ pé mo fẹ́ sáàkì àtọ̀ wà á ṣe seven good days ló máa ṣe lẹ́wọ̀n. ọlọ́yin ká tiẹ̀ wojú mi. ìjà oṣù kóòtù lọ ọyọ ọjọ́ sí ọ̀rẹ́ tí nǹkan tó ń sọ. wọ́n kọ́ ló sọ lọ́jọ́ sí tó ń sọ fún mi pé ẹ kémi bẹ́ẹ̀ wọ́n mọ ẹ àṣọ mi ó ń ṣèkúṣe ó ń yọ àánú ni. àwọn àwọn tún fẹ́ lò ẹ kó sí yín lọ. ṣùgbọ́n nǹkan tó sọ please please. bí ọkẹ́ máa lọ náà. fún òun ò lè bọ́ mi rò pé wọ́n gbọ́ngbọ́n ní wife nínú ní tó bá ní wife ò ní fẹ́ káyé ọ̀rẹ́ ẹ̀ bàjẹ́ but you are a mad man má wọ̀rí ẹ ti ẹrù jáde ṣe wọ́n ti disgrace mi ẹ kọ́ ẹrù jáde now gbé suitcase sẹ́mi òun ṣe ìyá òṣì náà ṣé mi ni màmá báyìí máa dẹrù o lè pe Musa àbí kí lorúkọ ọmọ ọ̀dọ̀ ọkọ yẹn kó bá ẹ gbé wá síta i'm going. rubbish yẹ gbọ́dọ̀ rí inú lẹ́yìn náà o àtìyá àtọmọ yín. ah irú nǹkan nǹkan ọ̀rẹ́ àti kó kọjá kó máa kóṣì wọn lọ. nǹkan láàrin màá tẹ láàrin màá tẹ kó nǹkan tó ṣẹlẹ̀ yìí ìwọ ló fà náà ìwọ ló fà bẹ́ẹ̀ gbọ́ pé kí ni ẹ báwo ló ṣe máa ní owó tó máa ní owó tí owó owó tí ẹ tí ò ṣe tó owó ẹlòmíì tó dé máa fi níyàwó ẹ lára tó máa náà síyàwó ẹ nítorí kí ni ọ̀gá èyí tí ò yẹ ó pọ̀ ju èyí yẹ lọ. kí ni òye mi gangan bẹ́ẹ̀ wádìí ní kò yé mi kò yé mi tó tó ìwọ ọmọ ní ẹ o ti ṣoore ẹ o ti fòye sí ti fòye ta ló ṣoore fún gangan àwọn òwúrọ̀ ló ṣoore fún. àṣẹbí kúlẹ̀ ò bá pa ní tòde ò lè pa ní. ẹ rà sá ẹ rà sá ẹ rà sá ẹ eh, báwo ni mọ́mí jọkẹ́ ṣó wà. yes sir. Ah, okay, good. mo fẹ́ rí ni sir ẹ má bínú. ok problem. Ah, báwo ni. fine sir. ṣé o sí àtọ. no not at all. Ah, eh, mo ní kí wá rí ni sir ẹ wo nǹkan lọ déédéé o tí máa sọ fún yín pé láti di ìjọ mẹ́ta báyìí wọn san sálárì dájú ìjọkẹ́ iṣẹ́ tèmi náà dẹ̀rí ó dẹnu kọlẹ̀ ni kò sí nǹkan kan gbogbo ẹgbẹ́ tíátíá ni ẹjọ́ ẹ wo ọmọ mi jọkẹ́ ó wà nílé láti jọ ìtòrí owó skul ẹjọ́ nítorí ọlọ́run tó yẹ mo fi wá bá yín ìtẹ́ bá lè ṣe fún mi máa mọ̀ lórí ẹjọ́ ẹjọ́ ẹ ṣàánú ìjọ. so bí èlò ló need. owó yẹn pọ̀ díẹ̀ bíi seventeen five ní sá. seventeen five. bẹ́ẹ̀ ni sá fún mi one minute cash kan lọ́wọ́ ní mọ́tò yìí um, seventeen five seventeen five um, I have this twenty thousand but um, you said you offer seventeen five lónìí dàbí um, not your worry just take. ah iṣẹ́ gan ni sá o. yes fine wọ́n sọ bẹ́ẹ̀ mo bá bẹ́ẹ̀ so owó kí ni nǹkan tó gbà ẹ́. dádì jòkè olùrànlọ́wọ́ mi ni wọ́n mú wá bá wọn fún wọn lọ́wọ́ iṣẹ́ àmọ́ bí gbogbo ẹ̀ ṣe rí ń lé. ẹ ẹ so olórí burúkú tó fẹ́ fi owó gba ìyàwó lọ́wọ́ mi nìyí àbí dáàdì jọkẹ́ irú ọ̀rọ̀ àdàràdà ò lè ń sọ olùrànlọ́wọ́ mi lásán ni wọ́n àwọn olówó wa lọ́wọ́. lẹ́nu ẹ̀ so ọ̀gá ẹ̀yin ni olówó àbí tó máa ń fi owó tóbìnrin ṣàbíkí owó nǹkan tó ń tọ́ ṣe yẹn. ẹ Mr. Man Mr. Man. Mr. King. Can you calm down and um, enough of this irú embarrassment wo wá ló embarrass mi ní ọ̀sán gan yìí. kò bá gbé lórí burúkú sáwọ́ lè mi embarrass ẹ̀ ṣá èmi tún embarrass kò ní dáa fún ẹ̀ èmi embarrass ẹ̀ orí mi bẹ́ẹ̀ tó embarrass ẹ̀ Ah! dádì Jọkẹ́ irú kátikàti wo leléyìí dádì Jọkẹ́ ẹ̀jẹ̀ dádì Jọkẹ́. wow. lẹ́yìn. a ó stop oye To tọ ó tó stop oye. ọjọ́ tá à ń sọ yìí díẹ̀ ló kù kí n kú lọ́jọ́ yẹn kó tó di pé àwọn ará àdúgbò rescue ọ̀tá mi. ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ bọ̀ náà a lè ti torí pé èèyàn ṣoore bí à ń torí ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ pé orí máa ń dìbò orí máa ń dìbò ṣàmá ní pé n tó máa ṣoore máa ṣoore mọ́ ni yíyan wá ní kò stop oore náà ẹgbẹ́ o mọ̀ pé kò sí bẹ́ẹ̀ lè jẹ́ náà ibi máa dúró orí náà máa dúró lọ́tọ̀ orí náà yìí máa padà òun Yorùbá náà ṣe sọ wípé ìkàkọ́mọlóore jì sí kòtò mọ̀nàmọ́ná máa tan fìtílà fún un owó yẹn ò ní kó stop rẹ̀ kó wá débi pọ̀ máa tún wá ní ìyàwó ilé ẹ̀ lára tó tó yẹn. ọ̀rẹ́ mi orí èmi ò ṣe oore mọ́ o because gbogbo oore tí mò ń ṣe wọ́n kàn mú sọ dìbì mọ́ mi lọ́wọ́ ni so what's the point pé mo wá ń ṣe and look at nǹkan tí ẹni tí mo pè ní ìyàwó ilé mi tó tún ṣe fún mi. ẹ ká wá sọ pé ò ṣoore mọ́ àwọn aláàtà lò ní ṣoore fún kò ń ṣe bí ìyàwó ẹ̀ kò sí nǹkan tá a máa ṣe ó máa padà consider náà ni ó má consider ẹni náà tó kú wọ́n gbà tó bá sọ pé eléyìí igi yóò da ó yọ níná tọ̀hún ò da ó sọnù tó bá nu oboye lóhùn dàrún ní sìn sọ́mọ yìí tó máa padà fẹ́ ni tó bá lọ jẹ́ pé àwọn tó máa padà lọ fẹ́ bí àwọn ọmọ káàró ojíire àwọn ọmọ káàró ojíire àwọn olórí burúkú ọmọ àwọn tó yẹ pé wọ́n ti fi àárọ̀ wọ́n ti fi lọ̀sán ọ̀sán kọ̀ọ̀kan ti fi lálẹ́ tó bá rí wọn bá wọn dàbí pààrọ̀ lọ́wọ́ àlẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ wọ́n ti tán lẹ́yìn kí ni problem yìí náà mo ní mi ò ṣòro period mi ò ṣòro mọ́ nìyẹn. tiẹ̀ ni mò ń sọ kò ní dákú pa àlọ́ gbọ́ àwọn olórí burúkú kan wọlé àwọn lọ́sibí àwọn ọmọ ibi àwọn bíi Mary Jane tí wọ́n tó bá padà gbé wọn wọlé àwọn ọlọ́wọ́ padà máa lù wá mímu àwọn bíi Mary Jane ọ̀pọ̀ ládùúgbò wa ìrọ̀lẹ́ ló máa ń pàṣẹ wọ́n máa ń tajà wọ owó òru bíi aago méjì ibi ìdọ́ba yìndóbi lọ́ máa ń ta aago mọ́kànlá lọ́sẹ̀ máa pàtẹ pẹ̀lẹ́yìn tó bá di kan bíi two thirty lọ́ máa. ọ̀rẹ́ you need to take your leave o ní láti wá my lọ́sìn right now. You're hmm, a massive bunch of disgrace. 419. Adójútì ni ọmọ ní ẹ̀nà. Tó o bá kí n you see your money? will you do that? Bọ̀tọ́ pé àwọn olòṣì àwọn ọmọ jálajàla ló ń bá rìn, ọ̀làjú sódì. I am a complete responsible woman. I don't mess around. But nísìnyí o ti di 419, o see the játijàti èèyàn, o ti bà mí lójú, kò sí nǹkan tó o ti shit. Yes. So why are you coming to me? in fact sister, me, they really fall hand I gan ni You hmm, mi ò expect ẹ. sori hand nìkan ló bọ́ lọ́wọ́ she fell my eyes my legs my hands in fact multi cripple yes mommy what now let me tell you something look round the four walls of this house have you seen them. mommy. ibi báyọ̀ kì í ṣe ibi tó máa wá dá ilé mu ṣọṣẹ́ yes that is what it looks like yes. mọ́mí what. mọ́mí bọ́n mo fẹ́ wá lọ báyìí. mi ò mọ́bí tó lè fẹ́ lọ sórí nǹkan tí mo rán bá ẹ sọ yìí is either you listen to me or I throw you out anyway I give you just three five minutes ṣọmọ wo big brother no ṣọmọ wo big brother I am now Ebuka. This is Big Mommy's house. Mommy. Yeah, you need now in the next 10 minutes. Mommy, say your final goodbye. I don't care. Mommy. I don't care. At the count of one, Mommy. two, Necho. well, you're free to hug your sister before leaving. Three, four, five, six, seven. By the time I say ten and you're not out of here, then I'm gonna throw you out. Ìwà tẹ́yìn wu ìwà ìdọ̀tí ni o, ìwà dójú ti ni o. Ṣògbọ́n Adóṣà, mọ́mí bá mi sọ̀rọ̀ wọn náà tún fẹnu sí, nǹkan ń dààmú orí ẹ̀ ni, tí wọ́n fún èkó lórí. Gẹ́gẹ́ gẹ́ta ló bí ẹ jàre. Gbọ́dọ̀ ṣe é dákẹ́jàre. Ẹranko. Mami. àṣebí kúlẹ̀ ò pa ní tòde ò lè pa ní àṣebí kúlẹ̀ ò pa ní tòde ò lè pa ní. wọ́n bímọ fún ni ìyẹn ò pé kí wọ́n máa máa pa ní fi wọ́n ṣe níbi ọkàn yín ẹ ti jábọ́ tán ẹ̀yin ò Rafiu ẹ ẹ ẹ ah, kí ló máa ń ṣe ọ̀bọ yìí náà ṣé fẹ́ sọ fún mi pé ọ̀gbọ́n mi ọ̀n látẹ̀kan ni wọ́n fún ẹ nígbà tí look at you agbo kan mọ́ lọ́ọ́ mú ní dánù mi rú tọ́lẹ̀tì mo wà ń pàtẹ́ fi hànú lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe hànú ẹlẹ́ẹ̀kejì náà mo ti jáde pé kí n wá sí géètì fún yín ẹ dákun ẹ mọ́ bìí Ọlọ́run. rọrùn rádaràda kí ni ọsàn ṣe nu compound mi. irọ́ ọmọ ọlọ́sàn kan ló kiri kọjá ni mo wá wò pé ẹ sì mọ rán lọ́sàn kí n wá rà á lẹ̀ kọ́mọ jẹ́ pé gbàtẹ́ bá tún dé ẹ̀ tún ní lọ rà ń tà mo wá fẹ́ ní kó mú change five hundred wa olóhùn ò sẹ́ńjì lọ́wọ́ lọ ṣẹ́ wá ní junction náà. iṣẹ́ tí n bá rẹ̀ o kì í jẹ etí mi ò bá rẹ̀ ló máa ń jẹ ṣé mo sọ fún mi fẹ́ mọ̀sán lẹ́yìn tó ń rọ̀sán lẹ̀ fún mi. a lè kó nu fíríjì a lè kó nu fíríjì. ṣé tí n bá rẹ ni kò máa jẹ ṣó gbọ́ mi mi ò dẹ gbọ́dọ̀ mi ò gbọ́dọ̀ bá ọsàn yẹn compound mi tí màá fi jáde nsọ. yọ lọ nísìnyí tó ti mú séèjì mi dé ní ọmọ lọ. kúrò ìwé ìjàre idiot kàn dà mí dúró. bóyin yín sà. sí ibo ẹ jẹ́ máa bọ̀ bọ̀ bọ̀ ló ṣe lè. ọ̀gá mi ti fẹ́ jàre. kí ni dún. farabalẹ̀ farabalẹ̀. kí ni kí ni. ara mi ṣe wà pé mo ń dá wọ́n wọ́n dúró àwọn ọ̀gá mi ti dé tọ́ba sì yọ ní ìsìn ó lè sáàkì olúwa rẹ̀. kí ló dé tó ń gbọ̀n báyìí ṣé bọ́mọ bá ni wọ́. ọmọ bá ni mí arásìkò tí mo dá ò tí ì pé ó sì kó bí oṣù mẹ́ta ti ń lò bí. mi ò mí ní tún. àní wọ́n gbàgbọ́ wọ́n máa lọ dákun wọ́n máa lọ. ní ọ̀la ṣé méjì òtún ọ náà ni. ó kúndùn kínní. wá wá ọ̀sán rẹ̀ pẹ́sẹ̀ jáde pépépépépépé tètè má sòsò ká ń wọ́n gbà. fúnra tó fún ẹgbẹ́ kò para wọn. hello. àkànjí ọjọ́ yẹn máa rẹ o zero ma. ẹni táyé ti tọkọ ò pé pé kínní kò lè bá àwọn jẹ́niyàn mọ́ o àpàdà tẹ̀ táyé fọwọ́ sọ̀rọ̀ ọmọ wa ni o ee.

ẹ wo ohun tàtó lóyún gbogbo ìta máa ń ṣe náà ọmọ sọ fún mi pé ìwọ kọ́ ni èmi náà sì rè èmi náà nkọ́mù á kọ́ mbẹ̀lẹ́ wa kọ́ mu. Ah, ìwọ kọ́ mu. díẹ̀ wa kọ́ mu. Ah! láti ọdẹ ń pa ìwọ kọ́ mu. èmi ń gbàtà àti tíjú ẹni mọ̀ sí tibátibọ̀ tí mo ń púlọ̀ tó títí lọ́ọ́ dáta o ara mi balẹ̀ o kò sígbà tá a ṣe kinní tó kàn mù. irọ́ ni mi ò fẹ́ kò sígbà tó kàn. akẹ́ni ọjà kékeré sí ọ. ìwọ tó jẹ́ ìwọ ló bá sọ pé o máa rọ́kùn o èmi náà dẹ̀ máa gàdí máa gbé tirẹ̀. ẹ ta kẹ́ni kí ni. mo máa ṣe gbogbo yín. wọ́n bí má jẹ́ bẹ́ẹ̀ má bọ̀ má bọ̀ náà. ẹ ta ló wà lẹ́ o ta ló wà tó ṣí ẹ wọ́n lọ má ṣe wẹ̀rẹ̀ fẹ́ mi báyìí ẹgbẹ́ ló máa pè é puta ni ó ti mọ̀ kọ́kọ́. ẹ ẹ ẹ ẹ ẹ ọmọ tí mo kọ́ sàn wá fún wa ni wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àtọ̀rọ̀ ọ̀sán lónìí mọ́ ni. ẹ ká sọ ọ̀gá ẹ ká sọ. Rafiu adamati máa ń kiri ọ̀sán. Rafiu Rafiu ẹ̀mí ló mú pé. ẹ mẹ́ta ni sá. how many times ma ti sọ fún ẹnu kó yé máa pariwo pariwo nínú company. oníyẹ̀rọ ọ̀sán lẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ can you. Mike wojú ẹ and you too shut up ibo ló ti wá náà ok mò ń gbọ́ yẹn. ọmọ ẹ lọ́rin máa tọ̀sán fún wa ọwọ́ rò pé ẹ̀sìn gbàwẹ̀ mo ní ẹ̀ gbàwẹ̀ lẹ́ni pé àárọ̀ sàn wọn á ní kọ́ ọmọ lọ. ẹ Rafiu ọmọ wo ló ń tọ̀sán fún yín tètè jẹ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ o jẹ́ kọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. ẹ gbogbo kiri sá ọjọ́ ga mi ni. ẹ wo sá dadi ẹ wo mo ti lóyún fún Rafiu o. Eh, be quiet my friend mo ti ti bá ti sọ̀rọ̀ mo máa interrupt ọ̀rọ̀ tí mi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ náà mo ń gbọ́ díẹ̀ yàrá. nítòótọ́ ọmọ ọlọ́sàn ni mi ah, mo máa ń dìlíbà ọ̀sán ní àdúgbò yìí so ọjọ́ yẹn mo ṣáà ń bọ̀ òun ni Rafiu dá mi dúró pé ah. òun o bí mo ṣe ń wo òun yìí ọmọọba lòun. Ah. ọmọọba eh. ọmọọba ti bó. ọba ìlọra ni sà. Ah. ẹ wo ọ̀gá ẹja tún fìyẹn lẹ̀ ó lóun mọ òun àti pàṣẹ òun lòun kọ́ pàṣẹ òṣẹ òun lòun kọ́ màlá lórin ó ní gbogbo celebrities lòun mọ̀ pátápátá tèmi náà dẹ̀ mọ̀ but ó fún mi ní ó tún pé pàṣẹ lójú mi dọ́tà ń sọ yìí. so ìgbà tó dẹ̀ yá èmi àti ẹ̀yà bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan kò sígbà tá à ń ṣe kinní yìí àtọ̀sán kò sígbà ìgbà míì gan tẹ̀ sílé jẹ́ ń sọ̀rọ̀ ìgbà mi tẹ̀ sílé tẹ̀ máa dé máa sá síbẹ̀ ẹ̀ kíní iná la máa ṣe mo dẹ̀ wá bá pé àràfí o ah. nǹkan tá à ń ṣe yìí o ó ti dòun o oyún ti dé o. lọ́rọ̀ kò ṣáà ti lóyún báyìí sí okay that's good Congra congratulations um, and Rafiu ìwọ́n eh, ti tiẹ̀ ṣé wọn pé lórí burúkú ọmọ àlè ló fẹ́ yà eh, ọmọ gọ́tà tí mo tí mo help situation ẹ̀ so kíní eh, ẹ̀ ṣì ń le tó ń fún yàn lóyún look at you wo mi ò lọ́rọ̀ púpọ̀ láti bá image sọ image ẹ̀kọ́ ẹ̀yin sẹ́gbẹ̀ẹ́ báyìí mo fún yín ten ten minutes láti jáde nínú compound mi lọ kó ẹrẹ tó kéré jù nínú yàrá yẹn lọ kó tí n bá padà dé tí n bá rí tí n bá sì bá inú compound yẹn wàá rí nǹkan tí màá fojú ẹ rí. ẹ wo ọgá ẹ jẹ ẹ wo. tí ọba tún sọ èdè tó bá tún ah. sọ ọ̀rọ̀ tó bá tún sọ ọ̀rọ̀ ah. màá fún ẹ ní akọ ọ̀gbájú right now aláyẹ̀rẹ̀ down mo fún ẹ ten seconds ní mo fún ẹ ten minutes má jáde nínú compound mi àwọn ọlọ́pàá máa ní kán wá kó ẹ mo ní kẹ́ ẹ kọ́ṣù kóònù compound mi. farabalẹ̀ farabalẹ̀ kí tó ti ṣẹlẹ̀ báyìí owó olówó àwọn eléyìí ò mọ̀ lọ́hùn ah. bẹ́ẹ̀ni àti ẹ ṣe wà yìí jẹ́ ká di ẹrù wa ká máa lọ sí palace. palace wo. ọ̀dọ̀ dádì. dádì dádì. onílọ́rọ̀ fi lọ́ra dádì ẹ. ìlọra wo dádì mi ọjọba àgbẹ̀garaku dádì mi ọ̀tẹ̀lẹ́nu ní ìbálẹ̀ yọ mi kó kì í tẹ̀lẹ́nu dádì mi àgbẹ̀ ní ọkùnrin bá mi má mi gẹ ẹ̀kọ́ ni má mi ta lọ́ra. ìjọdún o o get me ọ̀dọ̀ dádì tiẹ̀. báyé mi ta. dádì ọjọba. ọba ni ọbẹ̀ wo ọbẹ̀ wo báyìí ọjọ́ tó bá débi ọba. báyìí ọjọ́ tó bá. ọlọ́run inú ọkọ̀ bá mi wá ilé ọkọ bàbá wa. má mi pọkọ ni ah! ọmọ ìbáyé mi jẹ. àṣebíkú lè ò bá pa ní tòde ò lè pa ní. ẹni mọ̀ni níṣe ni ẹni tá a fọkàn tán já ní kulẹ̀. ṣẹ̀jà jìnnà ó yẹ ká jiyàn àṣebí kúlé ò pa ní tòde ò lè pa ní àṣebí kúlé ò pa ní tòde ò lè pa ní. wọ́n bímọ fún ni ìyẹn ò pé kí wọ́n máa máa pa ní fi wọ́n ṣẹ́ níbi ọkàn yín ẹ ti jábọ́ tán ẹ̀yin ò mọ̀ o. má fi inú ẹnu kó má bàa jẹ́wọ́ má fọkàn tán èèyàn ò bó ti wù kó súnmọ́ ẹ tó torí pé bí kú lè ó pa ní tòde ò lè pa ní mo ní bí kú lè ó pa ni tòde ò lè pa ni.